làbọ̀ wá bá ọ̀rẹ́ mi àṣesílẹ̀ alájàjù wíwó ní wó adíákó òdògbò ní kẹrẹ tí ń jọlá ìlú kiri ǹjẹ́ lọ́jà mi ò sanwó mo lọ́jà mi ò sanwó mo lọ́jà mi ò sanwó òdògbò ní kẹrẹ ṣé bọ́lá àfàlà wà ń jẹ òdògbò ní kẹrẹ ṣé bọ́lá àfàlà wà ń jẹ òdògbò ní kẹrẹ ọlá àfàlà wà ń jẹ ọ̀run mi là ó oníkẹrẹ ọlá àgbọn làwọn ń jẹ. àjọlá àfọpẹpẹ àjọlá àfapẹ o eku ọmọ wa ké bí eku ẹyẹ ọmọ ké bí ẹyẹ ọ̀sìn tí ò tí ì sìn yọ padà sí kọ́mọ awó lè róhun jẹ ọ̀sẹ̀ tòní yìí kò ní jáṣe mọ́ àníṣọ àníbáráyé pọ́ọ̀tì ẹ̀yìn ọ̀kẹ́rẹ́kùnrin ọ̀kẹ́rẹ́bìnrin gbogbo wọn ni wọ́n máa jàjẹ́ irú àtàjẹ́ ṣẹ́kù. apẹ̀tẹ̀ bí Ọ̀rúnmìlà ní òní ráre akápọ̀ Ọ̀rúnmìlà wọ́n ní òní ṣẹ́kù gbogbo àwa wo àní pẹ̀dín o a rí bẹ́ẹ̀ a ṣẹ bẹ́ẹ̀ o bá a ṣe fẹ́ ló máa rí o ifá ò wá fi ṣùkùṣùkù ẹja sí gbogbo wa lẹ́nu. ẹ ẹ gbọ́ babaláwo tí sẹnu rẹ kífá ó ní ọ̀rẹ́ ọ̀gbẹ́lẹ̀ tá ọ̀rẹ́ ọ̀gbẹ́lẹ̀ tá eléjì lọ̀rẹ́ gbà eléjì lọ̀rẹ́ gbà adíbá fún sòrò yè adíbá fún sòrò yè ọmọ asáworoko ọmọ asáworoko wọ́n ní orúkọ nítorí ajé wọ́n ní orúkọ nítorí ajé. aṣọ látàárọ̀ ó pẹ́ náà o kò dá mi dúró jókòó síbi látàárọ̀ ni. má bínú sí mi ṣòwò jọ. ọmọbi díẹ̀ méje abẹ́dọ̀ lùkẹ́ lùkẹ́. ọmọbi díẹ̀ méje abẹ́dọ̀ lùkẹ́ lùkẹ́. sóòrò yóò pé fálékè. sóòrò yóò pé fálékè. òpèsù ló lè. òpèsù ló lè. ọ̀wọ̀run yanyan bí ẹni tí ò ní kú. ọ̀wọ̀run yanyan bí ẹni tí ò ní kú. ọ̀kọ́ tí ọ̀gbọ́n wo ọjọ́ gbogbo bí ọdún nílé wa mm. bàbá mi ṣe nǹkan gan lé ni mo kàn excuse ara mi mo manage mo ní kí n yọjú sí ẹ ni. mi ò bínú mọ́mí rán mi wá sí bódìjà ni mo dẹ̀ wò pé kí n fẹsẹ̀ kan yà síbí torí owó tó béèrè lọ́wọ́ mi. báwa ni. ọ̀ mi ò ní cash tani. o ṣó máa tẹ̀lé mi dédé tí n kì í lè gbà fún. ò ah, ah, fọ ni kí lè gùn mí ṣe tí ó farọ jù tí yà lọ náà. tí mo kó máa sọ pé ó máa tẹ̀lé mi. mo bínú mi ìgbà bínú mu. àṣegbè kan sí rárá àjọ tí kò bá ti dá ni ó padà kan. bó o bá ń sọ̀dàrọ̀ ògúlù tún ń padà bọ̀ máa retí okùn pẹ́ẹ́dẹ́ adìyẹ ìranà rẹ̀ mi gbọ́ kì í ṣàjẹ́. ẹ ti ẹ tí wọn ẹ bọ èsì láàárọ̀ rẹ bó ẹ bó lẹ ṣe sí. lọ́nà ń gbé lọ́gbàlá. àgbàlá ni gádì ọba jẹ mọ́. a ti bọ́ ń ta àbọ̀ tán ẹ̀jẹ̀ ní rúmọlẹ̀ ẹ jẹ ń bá wà láàjà díẹ̀ kẹ́ ẹ lọ rè é wí adìẹ kẹ́ ẹ ṣètò kẹ́ ẹ ká ká dàtà sínú ẹ̀ kárì nǹkan fi jẹun ẹ wá gbá díẹ̀ sẹ́ǹkùlé kó lè bàjẹ́. bá mi mo ní kẹ́ ká ṣe tán kí n rè ṣàyàn ẹ̀lẹ́ǹkùlé náà ni. sáì tí ìwà ṣe tán látàárọ̀ lọ́ọ̀rẹ́ wí ń tọ́wọ́ ìjà rẹ̀ kẹ́ ẹ ṣe kíní ká rí jẹun. Ah, kọ́ ṣe nǹkan yanjú ẹ̀ dáadáa ní o wọ́n wá ju orí rẹ̀ síbi ìdí èṣù tọgbọ́n orí àtẹsẹ̀ kó. ẹdùn ẹkúlé. tàrí fún sọ. sá. ìwọ sáré jáde lónìí tí àwọn èèyàn wá tí wọn bá mi ṣe ọ̀sẹ̀ fá ńgbà níwọ á sáré jáde níbo lọ lọ. mo sáré lọ gba handout lọ́wọ́ ọmọléèwé wa kan. handout ń wá dá. fún sọ ara rẹ ló ń ṣe onílé ìyọ̀tán létà rẹ là ń lọ fún un. ẹ́ kí ló ń ṣe báyìí fún ṣé ìwé nìkan lẹ rò pé ń lọ́nà ìwé lè fojú sí gbogbo eléyìí táwa ń ṣe tá bọ fátà ń ṣe àwa náà fojú lè kọ ni ńlá wa sì ń jẹ lónìí ọ̀ọ̀ká kún rárá torí pé ọba ńlẹ̀ ọ̀ọ̀ká fákún kó tiẹ̀ wúlò kó tiẹ̀ lè ṣe dáadáa kan fún ọ kọ́ dábọ́ tí ń ṣe yẹ ọjọ́ ọ̀la rẹ ni ẹkún ọ̀la ló fi ń ṣeun bẹ́ẹ̀ mi ti wà yìí òòsà tá a bá ń ṣe tá a bá ń lé ọmọdé kù ń bẹ kò ní pẹ́ parun ló jẹ́ mọ́ pé yín sí bẹ́ẹ̀ bá mi ṣe wọ́n ṣe nǹkan mi. ẹ má bínú ṣé mo lè má bínú. kí n tèmi wọlé bọ́bà wọlé àwọn omi má dédìí adìẹ èso o gbọ́dọ̀ jẹ́ mbẹ́ o ẹni tí ò ṣe mbẹ́ ò ní jẹ́ mbẹ́ o. kí má dédìí ẹ. bàbá sì jẹ́ mbẹ́ èso náà kú mọ̀ pé ò ṣe tòun. ẹdìyẹ tó débi mà kọ́kọ́ jẹ. lọ jẹ ọrùn tí ó ṣe fún ọ. adìẹ náà fèsì bọ́ọ̀ jẹ́ màá rìn sùn. ẹ̀mí ni màá kọ́kọ́ dédìí ẹ. mọ́mí kí ló ṣe yín. kò ṣe ti jáde tó báyìí mi ti tó ṣe mí o. ṣé kí n gbé yín lọ sọ́sítù sẹ́. ọ̀rọ̀ sọ́tù kan. kí wàá ní. ìwọ ni kò máa ṣe. ìwọ báwo la ṣe fẹ́ dé ìwọ pẹ̀lú condition yìí ẹ jẹ́ kí n máa gbé yín lọ sọ́sítù náà. ó ní jẹ́ kí n gbé yín ẹ jẹ́ kí n lọ sọ́sítù wà pa mí sọ́sítù. ó ní à. títí máa rí gbàlà ìwọ ni o. ìwọ ìwọ ni. ọ̀pọ̀nà tá a kìlọ̀ rẹ̀ fún tí ògbọ́n ń yàgbẹ́ ẹ̀jẹ̀ ọ̀rọ̀bọ̀ tá a kìlọ̀ rẹ̀ fún tí ògbọ́n ó gungi ọ̀hún tán lọ́ba rẹ̀ bọ́ lẹ́pọ̀ ló ṣe ń tàn ẹ̀ gbọ́ mi dáadáa o gbẹ́mi bá fẹnu ìkébì fún ọ ọjẹ́ mọ̀jẹ́ ṣùgbọ́n bí n bá fẹnu ìbọ́ sọ̀rọ̀ ọjẹ́ tètè gbà torí ń tẹ̀mí rí kọ́ ni wọ́n ń wò alójúdojú lọ imúdùmú lọ ara sì jára lọ pẹ̀lú sórí tí ń ṣe ìyá rẹ̀ yìí kì í ṣe nǹkan kékeré ẹbọ láàrú ètùtù láṣẹ fún ẹbọ kàǹkà tí í kagún láyà bá a bá ṣèpèsè ọ̀hún tán ó dì kórìíta tààrà ẹyin bíi kórìíta ọ̀hún níbi táwọn ìyá mi ẹlẹ́yẹ wà aláwọn atapájórí àtẹ̀dọ̀dọ̀ kan ti fún jòrò tútù ènìyàn mọ́bì ẹyin bẹ̀ láà parí iṣẹ́ sí lọ́ba tán ọ̀pìn kàn ní ògbéni. ah lórí rẹ̀ ọba pàwíṣí lórí dòrò mò ń ṣe pàwíṣẹ́ ara rẹ̀ àrẹ ó sì yà lọ́ba tán. irú wàhálà wọ̀ wọlé báyìí ẹ ṣe ń sọ̀rọ̀ pa máa gbẹ́bọ̀ èmi ò tẹ̀ tí mo bá ṣe máa ṣe ẹ tó wá ní ọkùnrin ló gbọ́dọ̀ gbé níbo ni mo fẹ́ wọ́kùnrin lọ bàbá mi ìlẹ́gbọ̀n ọkùnrin mi ò lábúrò ọkùnrin ibo ni mo ti wá fẹ́ wọ́kùnrin tó máa gbẹ́bọ̀ báyìí. àìntọ́ ọ̀bálẹ́gbọ̀n tó sì lábúrò ọkùnrin ṣé wọ ọ̀nà àfẹ́sọ́nà ni tọ àfẹ́sọ́nà rẹ lọ ṣàlàyé fún ní kó gbọ̀ngbọ̀ òjò kí wọn náà sì gbàǹgbẹ́ ẹ̀rùn ojú ní rọ́jú ṣàánú lọ́ọ̀rì bá ṣàlàyé fún àbí ìwọ ó ṣàríyá rẹ lórí ìjókòó èyí kan tó dọ̀jẹ̀ sí ọ lórí ṣé ọ fẹ́ jẹ́ ọ bábà ìkú ni. ṣé ọ̀nà mi máa jẹ́ kí n kú báyìí mo máa gbọ́dọ̀ kú. Mm-hmm ẹ pẹ̀lẹ́ màmí. ṣọgbọ́n ọjọ́ tètè kánú ya rẹ̀ kọ́mọ ó lè bá a kánú wọn náà. tó ń bí ní ń bọ̀ wá o ó ń bọ̀ wá béèrè lọ́wọ́ ẹni ṣe kàlà ń wí. ìka ò pé ẹ má ṣe é kódà ẹ má má ṣe é kódà. mo ti bàbá ní kí n gbé pínpín kẹ̀kẹ́ mọ́ mo tẹ̀ ń bọ̀. gbọ́. ṣọ́ọ̀n ni ó padà kú àṣẹgbẹ́ kan sí rárá àjọ tí kò bá ti dá ni ó padà dẹ́kun. kò sọ ibi awilade ìyọ ọ̀rọ̀ kò sí jẹ́ àwa ṣe bó ti yẹ ká ṣe kó lè gbà kó ti yẹ wọ́n. aṣú kẹtẹpẹ o arọ kẹtẹpẹ awọ orí ìlà igúnnugún ẹyà jíjẹ ẹyẹ ní í ṣe yìí àkàlàmàgbò ẹyẹ àjòkú ẹyẹ níṣe tó igúnnugún ẹyẹ jíjẹbọ àwa súré tètè tètè tètè kọ́ ọwọ́ ìgbóhùn ẹbọ àkàlàmàgbò ẹyẹ àjòkú ọwọ́ tara ṣàṣà ṣàṣà ṣàṣà kọ́ ọwọ́ gbóhùn ètùtù ọdọ́nà gbó ọ̀rànṣẹ́ ọ̀rànṣẹ́ wọ̀nyí wọlé ṣe wò ó tọ́ ọba ti gbélé kórìtà ìwọ gbé ilẹ̀ kó o sì rí fáwọn ayé nítorí kò fowó rọlá ọmọ àṣàbí ni ló ṣe gbé wa ọyá kọ̀yìn sí mi kọ̀yìn sí mi hmm, gbá wọn wẹ̀yìn o ó dìkò ìta mẹ́ta ọ̀nà mọ́ ọ lọ ọgọ́gọ́ ọ̀nà báyìí lalákẹ́ sọ tó eruku òde gbogbo dé àwọn ọlọ́dẹ o kí wọ́n fún ọlọ́dẹ lò. torí kò fowó rọlá ọmọ àdùkẹ́ ni mo ṣe gbé ẹbọ yìí o kẹbọ náà fín kẹbọ náà gbà o èyí tó náyé. Ah, ṣe ká má forí bàṣẹ́kù àgàdà láyé wa. ti tán pẹ̀lú gbogbo ìjà mi lórí ilẹ̀ láti gbà mo ti bí ọ ṣé n tó fẹ́ fi sánù ọtí ẹ̀ dáa kò sí wàá lọ fẹ́ para rẹ o fẹ́ sọ̀rọ̀ rẹ dàbí kú àgbà kò lè kú àmọ́ ẹni tí nǹkan rẹ̀ bàjẹ́ lójú rẹ̀ àtẹni tí nǹkan rẹ̀ bàjẹ́ lẹ́yìn rẹ̀ táwọn òkè kú rọ́jú ọmọ pé ẹni tí nǹkan rẹ̀ bàjẹ́ lẹ́yìn rẹ̀ ni wọ́n òkè kú rọ́jú wọ́n ní bí bá ń bẹ́ lé nǹkan rẹ̀ ò ní bàjẹ́ ọ̀wá ní kú sí lọ́rùn ní àyìn bọ́ọ̀dẹ̀ nù lémi ń tọ́ sí ọ wọ́n mọ̀ nítorí ọ̀dọ̀ bàbá rẹ̀ tó ti kú òní kó ònú lé mi bí bẹ́ẹ̀ kọ́ ń sìn ọ́ léṣe fúnra mi. Ah, ah, ẹni sùúrù sígbà tọmọdé ń ṣe òun kí la máa ló tún ṣe ẹ̀yìn báyìí. àgbà ń ṣe mí àgbà ń ṣe mí màá dẹ̀ ṣe láńgbáláńgbá kó kó ònú lé ẹ má bínú wá bí ibo ló ń lọ ṣé bíbí bàá ilẹ̀ jókòó sí tó sọ fún mi pé tí mi bá kó nílé fáwọn àwọn máa bẹ orí mi ṣé ẹ máa jẹ́ kí n dúró kọ́ bẹ orí mi ni. tó bá ní kókó òun lé fáwọn ṣé wọn kò ti múra àti lọ tẹ́lẹ̀ ni àbó ti balẹ̀ síbi kan tẹ́lẹ̀ tó fẹ́ lọ gbé ni. ṣé ti níbi tó ń lọ tẹ́lẹ̀ ni. ṣé ìwọ̀n inú ọmọ gbẹ̀bọ̀ bí ó ti balẹ̀ síbi kan fún ṣá. Fádékẹ́ mi mo bẹ̀rẹ̀. àti Fádékẹ́ ó dàn pọ̀ wọn lẹ́yìn kí n bá yín wo òun mú bọ̀. ẹ ṣe. ẹ kúrò. Ah, ẹ ká sọ. yes sir. Ah. mo jíṣẹ́ yín fún ọ̀gá wa ṣùgbọ́n wọ́n sọ fún mi pé àwọn ò nílò ọkùnrin àwọn obìnrin tó máa ma ta búrẹ́dì àti bọ́tà ní ọwọ́ alẹ́ àdẹ́nu wọn nílò. àti ah, ẹ jọ ẹ bá mi bẹ̀ wọ́n ṣebí mi náà bí mo ṣe wà yìí ṣebí ká kiri bírèdì ká ta bọ́tà kò sí nǹkan tí mo lè ṣe èmi náà kiri. ṣebí nọ́mbà yín wà lọ́wọ́ mi màá pè yín tó ti nílò ọkọ rẹ. ẹ ó dà màá wá lọ́la. ẹ wo ẹ má wá o tó bá ti nílò yín màá pè yín lórí fún ẹ má wá o ṣé gbọ́ màá pè yín. àǹtí àǹtí àǹtí. ogun ló tún padà bọ̀ máa retí ọkùnrin you are getting on my nerves Money ní fifty naira change me. náà ó mi ò mọ ẹ ẹ kíní ẹ̀kejì ẹlẹ́kẹta lélẹ̀ mi mọ́ i want my money right now kó lọ fún change mi. tí change bá wà máa fún yín bó ti wá change mò ń ni. òun jẹ́ kí mi o ìjẹ̀bú sọ wípé òun wọnú gbó nítorí wọ́n náírà òun ó ní ibi tó bọ́ sí òtẹ́ òun every little cobble tó orin tá à ń ṣiṣẹ́ fún it counts i want my money or else màá ṣe nǹkan tó ní láì fún mi báyìí nísinsìnyí. ṣàkóso change mo lè parọ́ fún yín mo ní change mo ti look everywhere mo rí change. o fẹ́ kí lose temper ni o. bẹ́ẹ̀ you mi máa jẹ́ ìkàtí padà. gentleman ẹ jọ̀ọ́ kí ni ó ṣẹlẹ̀. nǹkan wà mo ní láti pariwo ṣẹ́rí kò ń ṣe kìíní kò ń ṣe kejì kò ń eh, young man yìí owó mi tí n bá ti wá ṣe fàájì níbí a kàn máa tọ́jú ẹ̀ kò ní máa fún mi ní change mi ó dẹ̀ ti mọ́ lára i won't take it anymore tell him to give me my change now. ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ fún sọ wáyé tó fún wọn ní change wọn. ẹ sà mo ti ṣe gbègbè mo ti wá change mo rí ni tí n bá rí màá fún wọn ní change wọn. bọ́ọ̀kọ́ tó sọ lẹ́nu o ṣe àdìfà ibi wẹ̀ ò rí change wọn ṣé o mọ̀ pé kọ́sọ́mà náà jẹ́ ni àwa ayélujára ń wà kó sùn gbọ́ wá change wọn fún ọkọ máa bá tiwọn lọ ni dúró náà ṣé wọn nìkan ni. Um, manager sorry ó jọ pé ẹni yìí kò really understand iṣẹ́ yìí and so he needs to go and learn from the ethics of the job nǹkan tí mò ń tẹnumọ́ fún yín ni wípé tó bá continue láti máa ṣe báyìí iléeṣẹ́ yìí ó ń wó lọ nìyẹn but nevertheless i want my fifteen naira now. gentleman mo understand you ṣe é sìn ẹ ṣe gan ẹ wọn fẹ́ kẹ́ máa lọ bí wọ́n bá delay time yìí next time tí a bá wá sí ibà fún wa ní gangan máa fún change yẹn látọwọ́ ara mi. well ṣẹ́rí fifteen naira owó kékeré ni kò ṣe pé mi ò ní lọ́wọ́ owó tó kéré pátápátá ni but mo ní láti kọ́ kínní meanwhile ẹ jẹ́ kí n advice yín ní kínní kan If this guy continue to behave this way to all your customers, you are gradually losing me on this ní It's okay, have a good day. Dọ́là Fúnṣọ́, kí ni ìṣòro ẹ náà? Tí wọn nìkan ni ìwọ lánàá wọlé níbẹ̀ kan àpò ọmọ jẹ́. No, Dọ́là, ṣé o fẹ́ tú bí bàbá mi lórí ni? Rárá sá. Ṣé o fi pẹ́yìn tí o bá kójú òṣùwọ̀n, wọ́n lè fi jẹ mọ́ níjà ni? Ẹ̀ẹ́, o fẹ́ kán sọ fún mi pé mi ò mọ́ṣẹ́ mi níjà bì. Kò sí wàhálà, kí n tètè ni. Ẹni ni wọ́n wà ó túmọ̀ sí pé mo ti fún ẹ lówó oṣù ẹ lánàá that's good mo fẹ́ kó look around dáadáa ṣé o ti rí báyìí mo fẹ́ kó wọnú ilé kó dẹ̀ pass wọn iṣẹ́ ẹ̀ tán bíbá. òun yóò máa kó sọ̀rọ̀ ọjà ṣùgbọ́n ìpẹ́ tó bá kú tó sùnwọ̀n ló máa fi jẹ wọ́n níjà tí bàbá iṣẹ́ mi bí iṣẹ́ màá tí ò mọṣẹ́ níṣẹ́ kó tó tó máa lé mi báyìí jẹ́ kí mi kọ́kọ́ lé ẹ̀ iṣẹ́ mi tán bíbá. Ah, ah, bàbá fúrúgbìn ilẹ̀ ni ọ́ ṣóun ni ó padà kú àṣẹgbẹ́ kan ò sí rárá àjọ tí kò abá ti dá ni ó padà dẹ́kun bó o bá sọ̀dàrọ̀ ògúlù tún padà bọ̀ máa retí ọkùnrin pẹ́ẹ́dẹ́ adìyẹ ìranà ọ̀rẹ́ mi gbọ́ kì í ṣàjẹgbẹ́ ó adìyẹ ìranà ọ̀rẹ́ mi gbọ́ kì í ṣe àjẹpé. òun ẹ̀rá bá fúrúgbìn ilẹ̀ ní ọ ṣóun ni ó padà kú. àṣẹgbẹ́ kan ò sí rárá àjọ tí kò wá ti dá ni ó padà dẹ́kun. tàbí ṣùgbọ́n ò sí o lọ́rọ̀ ẹ̀san ká lọ. ó ti dábẹ́ ó ti dábẹ́ ó ti dábẹ́ ó wà òkè. Fúnṣọ́. ara mi dé. Fúnṣọ́. Ayọ̀mídé. Do you know him? Fúnṣọ́ man, máa ń sọ̀rọ̀ ẹ̀ fún ẹ nìyí. Ah, ah, Fúnṣọ́. No, àbí ojú mi ń tàn mí jẹ ni. Mo kù. Fúnṣọ́ ìwọ ni. Nǹkan kan ò ṣe mí. Fúnṣọ́. Ìyẹn méje dáṣà yìí mi ni. Ọ̀nkú, báwo lẹ wá ṣe ṣe báyìí? Àǹtí kí ni mi ṣe o? Ìwà tẹ̀ wo dáa? Tẹ̀yìn ọkùnrin bá ti rí wípé obìnrin lọ́ọ̀fù yín báyìí, ẹ máa máa take advantage obìnrin yẹn ni kò dẹ̀ da it's not good. àǹtí nǹkan tó kọjú sẹ́nìkan ẹ̀yin ló kọ́ sẹ́lómi o ẹ wò Arámidé tó ṣẹ̀ mí lélẹ̀ Arámidé látìgbà tí mo ti bẹ́ẹ̀ ṣe nǹkan tí mo bẹ́ẹ̀ ṣe tán ṣó bójú ẹ̀yìn èmi. ṣé nǹkan tẹ̀ ń jọ́ ẹ láti sọ ni pé ẹ rí Fúnṣọ́. ṣó dá yín lójú pé ọ̀dọ̀ yín kọ́ ló dá Fúnṣọ́ wà. ṣé Fúnṣọ́ máa wà lọ́dọ̀ mi màá tún máa wá wá síbí ni. kì í máa ń ṣẹranko èèyàn màlá ń sọ̀rọ̀ nípa ẹ̀ nítorí ọjọ́ tó máa bínú kúrò nínú ilé mo rántí pé ọ̀rọ̀ yín ni òun àti bàbá mi jọ ń tó ń fà fà fà fà fà tó fi bìbì inú bọ́ síta àtijọ́ ìmàlà àti rímọ́ ó mà ti pẹ́ ẹ̀. èmi ò rí i. fún iṣẹ́ òlè wa lọ́dọ̀ ẹ̀ ká tún máa wá wá síbí báyìí ẹjọ́ ibi tó bá wà ẹjọ́ ẹ ṣáà sọ fún wa káwa lọ bẹ̀rẹ̀ jù. ẹ jẹ́ kí n mọ̀ bóyá ó lè jẹ́ pé wà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ àbí àwọn ọ̀rẹ́ ìwo lẹ mọ̀ tèmi ò mọ̀ tí mo lè wá débẹ̀. ẹ dákun ẹ má di kí bàbá mi ká yín mọ́ bíbá yìí bó bá fi lè ká yín mọ́ bíbá yìí pẹ́rẹ́ àkọ́kọ́ kò ní fojú re wò yín ẹlẹ́ẹ̀kejì ẹ sì lè má fara lé lọ. bàbá wáyìí why. Eh? òyìnbó lẹ́yìn sẹ́mi ò gbóyìnbó ẹ̀ ọ̀pẹ́ mọ̀ lọ sukúlù. ó mọ ọkọ tó ṣe mí hmm? jẹ́ ká máa lọ náà. bó èmi ò tiẹ̀ sọ pé mi ò lọ náà bọ ibi tẹ́ bá bá mi rí ẹ jẹ́ ẹ sọ pé kó pè mí. ẹ gbọ́ Yorùbá tí mo bá yín sọ ni. mo ti sọ mo ti lọ I'm on my way already. èèyàn lásán nípa ẹ̀kọ́ ṣẹ́ràn. orin yìí ní agbára. ìwọ ọlọ́run ọba níbo ni mo wá mọ̀ tí mo máa wá fọṣọ sí báyìí ẹ àbí ọ̀rẹ́ mi kí ni mo fẹ́ ṣe ibo ni mo fẹ́ wá sí. ara mi dé ara mi dé ṣé o fẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ṣóore bóyá Fúnṣọ́ ti rí obìnrin tí yóò wù lọ́kàn tó ti tẹ̀lé lọ ó máa rí obìnrin kan ó máa wá bá lọ náà ló ah. má tẹ̀ yẹn wá sórí àwọn pírẹ̀sì gan tó ń pariwo pé àwọn ò mọ bí tí fúnṣọ́ ti ṣe kíní kan o àwọn ò ṣígbà o irọ́ ó lè jẹ́wọ́ ni wọ́n pa o wọ́n mọ bí tí fúnṣọ́ wà. mi ò rò pé yẹn lè ṣẹlẹ̀ láíláí ara mi di ṣùgbọ́n ọ̀rọ̀ ọkùnrin èjìká báyìí èèyàn máa ń gbọ́rọ̀ ọkùnrin sí. lọ wàhálà ìtìpọ̀jù ó ti sún mi ó ti sún mi. já lọ náà mi mọ̀ nǹkan tí mo tó ṣe àfẹ́mi ọkùnrin. báwo ọkùnrin sọ́kàn jàre. kò síbi tí mi ò wá dé mo ṣe wàhálà mo dààmú gan-an ó láti gbà yẹn báyìí ọ̀rọ̀ ọkùnrin kankan ti ẹ̀jọ́ mi lójú ọ̀rẹ́ mi náà lè jẹ́rìí sí. ẹ wò ó tún ló sọ ọ ṣe ló dàbí pé nǹkan tẹ ṣe fún gbà yẹn ẹ fi yọ ìfẹ́ àwọn ọkùnrin kúrò lọ́kàn yìí kò sọ́kùnrin kankan tó lè wá síwájú ẹ̀ ó máa reject wọn ni I don't have time for you ah! mi gan wò pé kí ló ṣẹlẹ̀ Aramide ó nífẹ̀ẹ́ yín gan ni. àǹtí Aramide lálẹ́ ọjọ́ tá a ṣe nǹkan tí mo ṣe yẹn ó dídí ọ̀sẹ̀ mẹ́ta ni mo fi wà ní kómà tí mi ò mọ̀ bóyá ayé ni mo wà tàbọ̀rùn lẹ́yìn tí bàbá mi revive mi tán wọ́n sọ pé mi àti àwọn ò lè jọ gbé wàhálà yìí pọ̀ kan mú mi tí mo fi dèrò èkó nìyẹn alámìdé kò máa ṣiṣẹ́ tí mi ti ṣetán lẹ́yìn tí mo ti dẹ́kọ̀. so sad o ò mí gbogbo nǹkan tó ń sọ ah, ah. mo ṣe wàhálà gan-an mo dààmú gan-an mo rò pé ó lọ ò tiẹ̀ dágbére ni so ibo wá ló ń gbé sí i wà zẹ ibo ni address ẹ bóyá tẹ̀lé wákẹ́ or something. Ah, wo ibi tó ti rí nìyẹn bẹ́ẹ̀ lèmi àtàwọn ọ̀rẹ́ mi mẹ́ta bẹ́ẹ̀ là sùn. Ah, omi gbé inú car wash tí mo ti rí ẹyẹ ló ń gbé. wọ́n fún wa ní inú store mẹ́ẹ̀ tá à ń sùn car wash tí mo ti rí ẹyẹ ibẹ̀ ló ti ń jí ibẹ̀ ló ti ń sùn. mo ní tí mo gbé o. ẹ wò ọ̀nkò ẹ má bínú sí mi o èmi ò mọ̀ pé bọ́rọ̀ ṣe jẹ́ lélẹ̀ tèmi fi ń àkíyèsí yín lẹ́ẹ̀kan yẹn ìjọ ń torí ọlọ́run i'm very sorry mi ì mọ̀ ọlá bí arámìdé ṣe máa ń pariwo yín ha fúnṣọ ṣe báyìí fún mi ó ṣe báyìí fún mi lèmi ṣe accuse yín pé kò yẹ kẹ́ wùwà báyẹn i'm very sorry má bínú sí ṣe sí ṣe é bínú. kò sí problem. ẹ tètè ká fi gbogbo lọ sílẹ̀ mi kí ló máa jẹ àbí kí ló máa mú. gbogbo nǹkan tẹ bá fún mi náà. èmi mò ń jẹ ṣe gan o ẹ béèrè lọ́wọ́ arámìdé. kan tí kan ṣo tó dá mi lójú ni pé ẹ lè dáná tárámìdé tèmi. ẹ ń gbọ́ sọ̀rọ̀. ẹ wo ń gbà sọ̀rọ̀. kùkù lè ní pé mo bọ̀. wàhálà ẹ̀ ń fọ́ ni. ọ̀wọ́ ló fọ́ mi èmi ló yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ó tún ti bẹ̀rẹ̀. yes na. fún kí ni. nígbà táwa ní school ìwọ yìí náà ni òun tán dùn mí anything tí má ti ní ìdìbò gbà yẹn wọ́n ló máa ń profile ẹ̀ fún for sometimes àríra mọ́ i lose contact a tún wá padà a tún ríra ń so oore tó ń ṣe fún mi ní time yẹn o stop ẹ̀ wọ nǹkan tí mo wọ̀ ẹ́ àdúrà tí mi gbà fún mi pé àmọ̀dùnú ẹ̀ kò ní gbẹ. <laughs> story teller ẹ tuntun dé pẹ̀lú story mi bó mo ti sọ fún ẹ pé kò má máa dúpẹ́ lọ́wọ́ mi mú. títí ráríra yìí màmá fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ because oore tó ń ṣe fún mi obìnrin mélòó mélòó ló lè ṣe. ọkùnrin mélòó náà ló lè ṣe nǹkan tó ṣe ó mọ̀ pé o dúró tì mí nígbà ìṣòro ni o ò tí ì rí nǹkan kan òkun ṣọ mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o hmm. sì máa dúpẹ́ o ò tí ì rọ́pẹ́ dá. èmi náà wà promise any kìíní kan mi ò ní ever wojú ẹni obìnrin yàtọ̀ sí wọ. ó bẹ́tà kó má nì í ìmọ̀ pé yẹn lèmi ò fẹ́ irọ́ o kó má bá mi dùn. tó bá ti gbọ́ nǹkan tó jẹ bẹ́ẹ̀ kó tó bá wọn ìfọ̀ṣẹ́. bóyá má nìyí torí èmi ni máa pa. Ah mo ṣe é ṣùgbọ́n ò sí o lọ́rọ̀ ẹ̀sán ká lọ mọ̀ ó máa ké o àwa wíkọ́ ọ̀tá fàsókè ìdòbò máa ṣe lọ ọ̀tá fàsókè ìdòbò máa ṣe lọ ẹ̀sán dé tó. ohun ẹ̀dá bá fúrúgbìn lẹ́nìyàn ṣọ́ọ́ ni ó padà kú àṣegbẹ́ kan ò sí rárá àjọ tí kò abàtì dá ni ó padà dẹ́kun. ẹ jẹ́ kí n sáré gba nígẹ̀tì kan tẹ́ máa jẹ. èkejì ẹ wá ń kọ́ gbà ló fẹ́ wọlé dé. kò tí ì pẹ́ tóun àtọkọ ẹ̀ ṣeré jáde ń sìn. ẹ ti lọkọ ẹ̀rẹ̀ jẹ́ àmọ̀. <laughs> mọ́mì kì máa ṣọkọ báyẹn náà wọ́n ṣe ẹ̀bẹ̀rẹ̀ náà ni ó dẹ̀ lóun fẹ́ mu wá síbàdàn gan kó wá mọ̀ yín. ah wọn yìí mú wá ó dá adẹ̀ ti dé báyìí ká mọ̀ wọn ló kú o ẹ jẹ́ kí n wọ kitchen kí n lọ bá yín prepare nǹkan tẹ́ máa jẹ ṣámàlà lẹ fẹ́ ni àbí rice. má tún pàdé yín mo ti fẹ́ àmàlà nẹ. màá mi. àmàlà làwọn jẹ́ ń bàdàn. ó bọ̀ mọ́. olórí ṣe dáadáa báwo ni ara ó yà ká wọn mọ́mí. Fúnṣọ́. Adélé. Èmi náà ni mà. Fúnṣọ́. Fúnṣọ́. Mọ́mí yá yín lẹ́nu àbí. Bọ́lá ti ríra, báwo lẹ ṣe nìkan ra yín? Ah, Bọ́lá ti pàdé. Ẹ̀yin náà sọ bẹ́ẹ̀, ọjọ́ tí mo rí báyìí. Àkúdàáyà lórí o. Mo ń ni ẹ o. Mo ní àkúdàáyà ni ẹ. Mọ́mí mo ń ṣe àkúdàáyà. Àkúdàáyà ni ẹ. Mọ́mí mo. Àkúdàáyà. Àkúdàáyà. Ẹ tó ti kú tó tún wá dà wá ó dà wá sọ́dọ̀ ẹ̀. ìyó ṣàkúdáyà. èmi kò mọ tí mo sọ àkúdáyà ni bàtà bàtà nílẹ̀ bàtà tó o bá bàtà nísìn má sẹ́ni má láyà. ìta ìfọ̀gbọ́n lọ́ba gbọ́ ìta ìta ìfọ̀gbọ́n lọ́ba gbà ìta. àkúdáyà àkúdáyà àkúdáyà àkúdáyà àkúdáyà wọlé ti ríra ẹ ìgbàlódé ní lọ́dọ̀ ẹ̀mọ́ ẹ ìlànà àkúdáyà ni. má yẹ̀rù gbàgbé kí ló dé ibi òdúdú eléyìí rí àyà mi jẹ́ ìwà àgbà mi. ìlọ́ṣẹ̀lẹ̀ mo lọ sí ilé Arámídé nígbà tí mo débẹ̀ mi ì tiẹ̀ bá àmọ́ nígbà tó máa dé òun àti Fúnṣọ́ dúnú Fúnṣọ́ èwù. Fúnṣọ́ tó bá wa gbẹ́ bọ. Fúnṣọ́ tó bá ẹgbẹ́ bọ ó sì dán lójú èèwọ̀ tó bá jọ̀hún ni o ṣóńṣó méjì ò gbọ́dọ̀ fojú kóra wọn òjò tó jí ọ̀rá lójú bá fojú rìnjú ìjọ́ náà lẹ́wà ojú bàjẹ́ wàhálà ti dé o ìjọ̀gbọ́n sì ti ṣẹlẹ̀ àti ro mẹ́sẹ̀ kó le ọjọ́ ṣe kankan kan bí ewé kankan omi gbọ́nà ìpẹ́lẹ̀ náwó ìpẹ́ ń ṣàkejì lọ rè mú ara mi dé èrè wá bàbá jẹ́ lótìtọ́ àti lólòdò Fúnṣọ́ ló fojú rẹ̀ méjèèjì yìí o. Fúnṣọ́ ló ń gbé lọ́dọ̀ ara mi dé. lọ rè mú wa báyìí ní ìsìn ká mọ ohun tí ń ṣẹlẹ̀ láàánú wọn. ẹ máa mi dé wa. àníyàn mọ́tò dúró mọ́ mọ dùn ó mọ bàbá jọ òní mọ dùn ó mọ. bàbá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ẹ̀ kí n ta àbò kọ́ mọ̀ tún sára yìí o. bàbá ẹ dákun ẹ dábọ̀ mo bẹ̀ ẹ dín mi ní owó náà mo fi gbárù mọ́lẹ̀ bẹ̀ yín ẹ dákun ẹ dábọ̀ ẹ dín mi ẹjọ́ ó wù mí láti ṣe ni ọmọ mi ọmọ mi ọlọ́fà ló mú ní kékeré báyìí. o fẹ́ tẹ̀fá o wá ní kọ́ dín ẹ lówó ó mú ṣe ibà ò ṣe nǹkan kékeré nǹkan tó lágbára ni àwọn òyìnbó aláwọ̀ funfun káàkiri káàkiri jákèjádò ilẹ̀ àgbáyé náà wá ń tẹ̀fá ń bì ifá lẹ́gàn nígbà tá a fẹ́ tẹ̀fá pọ̀ gẹ̀rẹ́gẹ̀ gan nílẹ̀ ètò sanwó tán ó tún ní àwọn owó kan tó kó sápò nígbà tó kó yẹn sápò tó tún padà náà tó ní ifá ló máa sọ pé báyìí ni kò ṣe báyìí ni kò ṣe báyìí ni kò ṣe ìwọ ni kò lọ tẹra mọ́ owó owó yẹn. ẹ ń tẹ̀mí rí sọ sí ni pé ọmọjá ti kú òníye wọn ń tà gbogbo nǹkan náà ló ti wọ́n àwa ni ká gbásà wa ga kásà wọ́ ọmọ rìnlẹ̀ sórí ń tá a rí wọn ọ̀pọ̀ jù àwọn onílé ó fún ọ sí. àṣẹ àṣẹ àṣẹ wa àṣẹ wa. odùre ni ó sì wù. àṣẹ wa àṣẹ wa. lọ́ọ̀rì wa kan bọ́ ṣe é kọ́dẹ̀ da. bó bá yìí jẹ́ màá máa yọjú sí i wọ́n tún máa pè. ẹ ṣe o. àwọn ọmọ mi ti ń lọ mọ́ bá a pé ọmọ já ti kúrò níye wọ́n ń tà a ní èé àrà ifá ń gbàyè lọ gbẹ̀rí ó mọ́. èé àrà ifá ń gbàyè. tari tari ọmọ èrè fúnṣọ. bẹ́ẹ̀ni èmi ni. ó sì rìn ní ah, ah. fúnṣọ ṣé wọ́n mọ̀ wọ́n ìṣá kọ̀jẹ́jẹ́ wọ fúnṣọ. kì í sàkúdà àyà fúntọ́ ọ̀rẹ́ ìwà kì í ṣe pé okú ọ̀dà ṣọ́ọ̀ṣì náà déyìn ni ọ̀dà mo ti ń wọ̀n dìde dìde kí n tó sinú bí sọ fún kó dìde ipa yàn sí ọlọ́run ipa máa yọ ipa kìíní máa lórí o dákú sọmọ mi ni wọ̀nyí imí ọ̀jẹ̀ ni ó sún èé sọmọ mi ọmọ arúgbó ti dé wọn sànú arúgbó sọmọ ni wọ̀nyí ọsẹ láyé mi má bínú má bínú á yanjú ẹ náà ifá ibẹ̀ bá ń bí e, lọ́nà lẹ́gbọ̀ ọ̀rọ̀ bíi ejò nísìn ń bọ̀ nílé tèmi gọ̀lúgọ̀lúgọ̀lú bíi màálùú tó ṣáájú àwọn fúlàní bíi pé rírí tí mò ń rí èmi àti ẹ̀ ó ti lé lọ́dún yóò tọdún méjì tí mo ti rí. ọdún méjì ń gbọ́ bàbá ọdún kẹta rẹ. ẹ ṣàtúbọ̀ tẹ́mi nǹkan ọdún méjì ọdún mẹ́ta tẹ́mi ti fojú kọ́mọ tẹ́mi bínú dákun bí wọn bá nà mí ládùúgbò ta ni ó gbìjà mi tó bá jọ mọ ni wọ̀nyí. kí ló ṣẹlẹ̀ gangan. mo bá wí ni lórí pé mo bá wí mo sọ fún pé béèyàn ṣe ló lé ayé rẹ o tí ọ̀la fi dáa fún ni o èèyàn gbọ́dọ̀ bò ní jẹ́ ìní ilá ọ̀bẹ hmm. mo gbà mọ̀ràn lásán ni lábàdọ̀tá ọ̀bẹ ìwọ ẹ sọmọ. bàbá ẹ sábà mi bẹ̀. mo ti ń sọ pé bá mi bẹ̀ wọ́n nínú ń bí mi. nǹkan ah! mi ti o. Ah! wo ogogo ah, okokun gírí gan ni ẹni mẹ́ẹ̀bẹ̀ wọn bọ́mọ kékeré bá ń ṣe ìmọ̀tàn àwọn alẹ́ ìmọ̀ ló ṣòro ṣé wo mọ̀ pé atakóró wọnú àdó kò lè mọ́mọ́ ní ẹ̀wọ̀ ni bàbá ẹ̀ rìn bó ṣe rí lọ́dọ̀ ẹ̀ ló ṣe rí lọ́dọ̀ mi bó ṣe ń já ewé kan ló máa já ewé tiẹ̀ mọ́ gbogbo ọdún mẹ́ta tí wọ́n fi lọ yẹn táwọn ẹni bíi àwọn ilẹ̀ tán tó wọ́n bá wá gbàdọ̀ gbẹ̀dẹ̀ burú tó ní ìwọ làwọn fẹ́ lò láti fi dá alágara ńkan nínú nǹkan tó ṣe ò dà. Hmm, mo fi gba arúgbó mo fi fa bẹ́ẹ̀ mo fi àwọn ládéládé bẹ̀ mo fi àwọn lóyè lóyè bẹ̀ mo fi àwọn bàbá bàbá wa tó fi gbogbo kọtà yìí lé wa lọ́wọ́ mo fi bẹ̀ fúnṣọ́ jèbù rẹ̀ fúnṣọ́ jèbù rẹ̀ jèbù rẹ̀ fúnṣọ́ jèbù rẹ̀ jèbù rẹ̀ o ti mú wa o ti wá jèbù rẹ̀. dáre mi ẹ má bínú sí mi ṣe eré kò tí mo lọ èmi náà ní kí n gbìyànjú ni ẹ wò ọpẹ́lọpẹ́ Àràmídé tí mo pàdé lẹ́kọ̀ọ́ òun ló ń raṣọ sí mi lọ́rùn ló ń ra bàtà sí mi lẹ́sẹ̀ Bami, mi èmi náà fẹ́ máa ṣọkọ lórí aya kí n ṣe baba lórí ọmọ mi fẹ́ kóbìnrin máa pàṣẹ fún mi ó ní mo ṣe ní kí n sáwá bá yín bá mi. fún sọ sọ̀rọ̀ lọ sọ lẹ́nu ẹ́. àwọn àgbà bọ̀ ní bọ́mọlé bá sọ lẹ́nu ó ti sàpò ìyàkọ́ bàgbẹ̀ bá sokonu yóò bọ̀ sápò ìbí. ìwọ ihun tó nílé náà tó rà lẹ́gbẹ̀rún ọ̀kẹ́ àmọ́ kò jọ ọ́ lójú ẹ̀mí ò bínú wọn kí mo fẹ́ fìbínú ṣe kọ́ sóríire náà ní ń wu èmi kọ́ délé báyìí kọ́ gbọ́kọ̀dé wọ́n pé ọmọ mi ló dé yìí inú tèmi náà dùn sí àmọ́ kó o sí rẹ̀ lọ́mọ òun lọ́mọ ni mi ò fẹ́ kọ̀ọ̀kan máa lọ náà re ànùmọ́dàrò arìnbí ẹni tí ò léèyàn kọ́dà ìtọ́ ọ̀rìn gbà náà lọ́n tí mò ń sọ̀rọ̀ sọ́mọ̀ pé kú lọ́lọ́rẹ̀ forí rẹ̀ fọ́ ni ó ní mọ̀ ń bá ọsọ gbọ̀ fúnra ara ẹ lọ́rẹ̀ forí la kú báyìí àwa dì sí ń pé wọ́n náà fẹ́ jẹyàn ọmọ pé n tí a ń pè lọ́kùnrin pọ̀ ọkùnrin tó bá lóbìnrin ń bọ̀ ní iṣẹ́ ìtara rẹ̀ dé àbí bí ayé tiẹ̀ dé ìkọ́ àmọ́ bọ̀ tí arò pé wọ́n náà fẹ́ jiyàn ọ jẹ ilé tèmi ọ̀já ń pọnmọ ọlọ́mọ ká má ti sọmọ tọ́jà bí fúnra ẹ̀ àwọn èèyàn wá ìwọ̀n wá ń ṣe wọ́n sì ń dúpẹ́ ṣé tí ẹ̀ ní ìwà ní sí ẹ̀ńkọ́ tó lọ ń ṣe ètò kékeré kan fún ọlọ́rin ìlú láàrin oṣù mẹ́ta wọ́n bùn ọ lọ́kọ̀ báyìí ni. bá mi o. kódà tún lè jẹ̀bùn lé èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ bẹ́ẹ̀ mo sọ fún ọ ẹ tí n bá ti lò fún ọ láàrin oṣù mẹ́ta ń tọ́ bá rí kó sọ fún mi àwọn tí máa tó ègùn ìbò wọn á ní bọ́ bá lò láàrin ọjọ́ méjì lọ rí dókítà rẹ̀ tí wọn náà bá lò láàrin oṣù mẹta bí ọba dáhùn irúmọlẹ̀ lálọ́ rẹ̀ rí àwọn àbíyàn kí ni ń ẹ bá mi o ọkùnrin mẹ́ta. awo gẹ̀lẹ́dẹ́ ń lóbìnrin kò wá sàṣírí tí ń bẹ lára bàbá tí ọmọ ibi tọrọ dúró yìí aṣojú aṣíṣọ lójú àṣírí pẹ́ nìkan ẹyin ẹ̀jẹ̀ awi faraye bọ́ má yẹ òun tú kí n wí fún un ti dójú ọ̀gbágádé mo ti gbà tú tí o gbọ́dọ̀ kú ọ̀dà náà gbọ́ wo alámìdé sórí ìyá rẹ ti ń bẹ lórí ìdókòwò èmi ṣẹ́ṣu àgbẹ̀ fún un hm? mo ṣoògùn owó fún un. mami hm? ẹ ṣoògùn owó. mo ṣoògùn owó ni. torí kí mi. torí tiẹ̀ náà ni ìgbà tí yà pọ̀ náà ló sún mi débẹ̀ tó jẹ́ àròbá tó sọ̀tọ̀ sọ bàtà lé ìyẹn ni mo ṣe wò wípé yóò mo fẹ́ ṣe gbogbo ilé ìgbà ológun mi wá sọ́dọ̀ máa yẹ̀wò mo ṣògbọ́n owó ni mi ò gbọ́dọ̀ kú mi ò gbọ́dọ̀ kú o. ara mi èmi fẹ́ bí ọ ní ní gbólóhùn kan pàtó gbólóhùn kan ìbélé kó rẹ láàrin ìlú àti ìlú. ṣé kìí ṣe pé ẹ ti jọ lájọṣepọ̀ kì í tí ì dámira sí ọlá lóde tẹ́ ẹ̀ sọ̀rọ̀ báyìí ní ọmọkùnrin tó jẹ́ pé èmi àti ẹjọ́ ń jí àjọ ń sùn ni báwo la ṣe níjọ ní nǹkan kan. báyọ̀ o ó ti yé kó ṣàǹgbá fọ́ dùgbẹ̀dùgbẹ̀ mì lókè ẹkùn àgbò tí mì sọ́tún tí mì sósì kọ́mọ gbọ́dọ̀ jálé olórí tọ́ba ẹ̀ lè jábọ̀ òkú lẹ́lẹ́jà ta èmi mo wí bẹ́ẹ̀ fún ọ. yéè ọkọ mi mi kú aládìde ikú ọ̀tọ̀ sí mi. Eh, wọ́n mi ṣe báyìí. wo ọjọ́ tètè lọ́ọ̀rẹ́ mú wọn wọ́n lọ́ọ̀rẹ́ mú wa o ẹni bá da fánù ẹ̀jẹ̀ rẹ̀ la fi kú ibi tẹ́mi ó so mọ́nù tẹ́jẹ̀ rẹ̀ ó sì gbẹgbẹ́ níbẹ̀ mọ́ olóko láyé olùdó fún ọjọ́. mi ò gbọ́dọ̀ kú. àwọn mi ìwọ lè kóra yìí ju ọ̀la mo wà òkè ṣó lè wá bá mi lọ́dọ̀ mọ́ mi. All right, mama, expect it. Lagos like ah, Èkó Èkó Èkó Èkó Èkó, ọkọ̀ ojú àdélé yìí. Èkó Èkó Èkó máa ka Èkó máa ka Èkó máa ka. Ọ̀rọ̀ wọ́n ṣá wọ́n ṣá wọ́n ṣá. Lagos Èkó Lagos Bàtà Lagos Bàtà. Àbórí mọ́tò. Kí ló ń fọ kí wọ́n rìn iná? For how long la fi dẹ́kọ̀ yìí? Mọ́tò yìí ò kú kí ló ń ṣẹlẹ̀ gangan? Má sì mọ́tò yóò ní pẹ́ kù. Mo máa tún wá gbèrò, mo máa tún wá pẹ́, mo máa tún gbèrò, má fi ìfẹ́ gbọ́. Mo bọ́ yín sọ̀rọ̀ kí n má bínú. Ṣé mi ò ní fi tí mo pé mo ná pọ̀ mẹ́ẹ̀lẹ́kọ̀ọ́ ni? Táàmì lèmi bá ṣiṣẹ́ o, ó ti yẹ mi ò ráyè ṣàkúṣàkú fẹ́ bá káàkiri ṣe ti gbọ́ ẹ̀ kẹ́ ṣe nọ́mà. ohun tó ń bí ní bọ̀ wá o ó ń bọ̀ wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni ṣe kàrà kùnrin ìka pé ẹ má ṣe kó dá ẹ bá máa ṣe o ìyá ò pé ẹ má máa ṣe o ẹ má bàjẹ́ ká bóyá rẹ̀ dábàá fúrúgbìn lẹ́ni o ṣọ́ọ̀bù mi ò padà àṣẹ̀gbẹ̀ kan ti dára àjọ ti kọ́ ọ bá ti dára ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́. Lagos Naija Lagos Naija. ọ̀pátá mi lè ka yẹn kó di ká yẹn kó tó dẹ̀ ti gẹ̀. àṣesílẹ̀ làbọ̀ wá bá làbọ̀ wá bá ọ̀rẹ́ mi àṣesílẹ̀ làbọ̀ wá bá ọ̀hún bá ṣe ló bá dé bá rẹ̀ sábà fún mi lẹ́yìn ọ̀ ṣọ́ọ̀nì padà fún àṣẹgbẹ́ kan sí rárá àjọ ti kọ́ wa bá sí náà. ẹ rọra o. Yeah! torí ayé èyí bó ṣe ṣe ń sọ̀rọ̀ sí wọn ní pé ká lọ gba lọ́ọ̀yà ni wọ́n máa gbé lọ sí court. wọ́n ní kẹ́ lọ gba lọ́ọ̀yà. Ah, ah. lórí ọ̀rọ̀ tí ò mọ̀wọ́ tí ò mẹsẹ̀ ẹ̀ ok no problem fọkàn ẹ balẹ̀ èmi máa lọ sí station yẹn máa lọ bá wọn máa make sure pé mo gbà fún iṣọ́ jáde. àwọn ọlọ́pàá yẹn kún tiẹ̀ ti stress mi jù lé ni tábàdà nìkan sọ̀rọ̀ náà ẹ̀yin náà lè fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀. má tún padà sẹ́yìn àyẹn ti dàbí ẹ̀yìn tẹ́gùn feature ó ti délẹ̀ ó ti délẹ̀ nù solution ló dé kù báyìí. mọ́mí bóyá kẹ lọ bí wọ́n máa release ẹ̀ fún yín torí mi ò lè lọ bẹ̀yẹn mọ́ èmi àtàwọn ọlọ́pàá yẹn àjàgàn tí bá tẹ̀ débẹ̀ wọ́n máa lé mi ni kẹ̀dẹ̀ pé bàbá yẹn kẹ́ explain nǹkan tó ń ṣẹlẹ̀ fún. kò sí problem mo máa mọ bí ṣe máa gbà fún iṣọ́ jáde owó ló máa ná mi mi ò ní problem kò sí wàhálà fọkàn ẹ balẹ̀ ṣó ti gbọ́ mò ń bọ̀ àwọn máa gbà jáde ẹ wò sá ṣe ni ọmọ tẹ́ ẹ̀ rí kírùwà yìí tó lè jáde wá fọwọ́ sọ̀yà lórí ọmọ kan ó yẹ kẹ́ mọ̀ wípé ọmọ dáadáa ni. kò lè pa áyán débi tó fẹ́ pa èèyàn kò ń ṣe ọmọ burúkú o ọmọ tí wọ́n kọ́ nílé tó tún gbẹ̀kọ́ lé òun ni Fúnṣọ́ jẹ́ ẹ jọ torí Ọlọ́run mo fẹ́ kẹ́ ṣe ìrànlọ́wọ́ fún mi bọ́mọ yẹn bó ṣe máa jáde tí màá máa mú lọ báyìí ẹ jọ madam Kofo mo really appreciate effort yìí láti lè jẹ́ kọ́ ọmọ yìí jáde ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí order from above ni ó kọjá agbára mi advice sì máa kàn advice yìí ju wípé ẹ lọ wá lọ́ọ̀yà tó dájú tó lè bá yín defend ọ̀rọ̀ yìí nǹkan tí mo lè advice lé lórí nìyẹn. ẹ fi order from above yẹn fi yẹn sẹ́gbẹ̀ẹ́ kan ẹ jẹ́ kémi àti yẹn sọ̀rọ̀ ọmọ tìyà owó wà ń bí. mo ti gbówó dání ohun tó wó bá ṣe tilẹ̀ ló máa gbé. ẹ jọ torí Ọlọ́run ẹ ah, yẹ kó yé yín ẹ jẹ́ kájọ fọwọ́ wẹ̀wọ́ kó lè mọ̀ kò sí problem. màmá ǹjẹ́ mo ẹ̀sùn tí wọ́n kà sí ọmọkùnrin yìí lẹ́sẹ̀ ẹ̀sùn apànìyàn ni. ẹ̀ṣà ìmọ̀dí ló ń jẹ yìí ìjọba ò fẹ́ mọ̀ bóyá ó lè pààyàn àbí kò lè pààyàn ẹ lọ wá lọ́ọ̀yà tó dájú tó gbóná dáadáa títọ́ tọrọ dẹ̀ dá lẹ́nu ọ̀ òun ló lè yanjú kéèsì tó wà lẹ̀. ọlọ́run má má jẹ́ àjìyà oníyà o àkóbá àdàbọ̀ mà ní jẹ́ tiwa o ah ò wàhálà wa dé báyìí o. ọ̀dà báwo ni ọmọ ìṣèjẹsí. ọmọ bíbí inú mi ni fún sọ. So ọmọ bíbí inú yín ni. èmi mo bí. ẹ ṣe ṣe mọ̀ pé àwọn Yorùbá sọ wípé téèyàn bá fẹ́ bọ́ nínú irọ́ àfi kó sòótọ́. bẹ́ẹ̀ni. ó máa wù mí tẹ́ bá lè bá mi tan ìmọ́lẹ̀ sí òkùnkùn tó wà lọ́rọ̀ yìí. ẹyìn ṣe rí gbogbo tójú òótọ́ ọ̀bẹ náà mo ti ń sọ látẹ̀kan èmi mo bí Fúnṣọ́ Fúnṣọ́ ò sì lè pààyàn nígbà tí ì ṣe pé mo ṣẹ̀ṣẹ̀ ń bá a gbé ẹni mo mọ̀ láti kékeré ni mo mọ̀ lọ́sàn-án yìí gbọ́dọ̀ tún máa gbéná ojú rẹ̀ lóru mọ́ ohun tó bá ṣe mo lè sọ pé ó ṣe léyìí kò ṣe léyìí fún sọ lè pààyàn gbogbo èèyàn kú sí àkóbá ni àkóbá ni mo sì dẹ́bọ̀ kọ́mọ kó kú tí kọ́ mọ̀ pé kíní ọ̀wọ́n ṣẹlẹ̀ kọ́ mọ̀ kú ó lé jọ náà ewu yóò bá kú lórí rẹ̀. Hmm. ó ti yé mi ṣùgbọ́n ọmọ yìí ti jẹ́wọ́ ó jẹ́wọ́ fún wa pé ẹ̀yin lẹ fún ológun tó fi pa ọmọ yẹn. Fúnṣọ́ ó lé mi fún ológun tó ń fi pààyàn ṣé Fúnṣọ́ mu tí yóò ní àbí ẹ ṣe ń jí ẹ́ńjìnì inú rẹ̀ kò jẹ́ sọ bẹ́ẹ̀ asínà ni mo fún un nígbà tó ní gbogbo ẹ̀dí gágá ni mo á gbọ́ ló ṣe dí mọ́wọ́ ọmọ mi ọ̀hún ipò àbá ìrówó rà níhun sẹ́tìmì ń ṣe fáwọn èèyàn tí ẹ sì ń wá dúpẹ́ ni mo fi gbé aṣínàlé lọ́wọ́ o pẹ̀tọ́ ọ̀nà ìdímọ̀ lọ́kọ́ ọ̀nà ìdímọ̀ ládà fúrépè mí fúrépè mí ẹ máa fúrépè mí ire làgbére. abẹ́rẹ́ dákẹ́ ẹnu yín. ẹ jọ ibo lè rí pẹ́ wà náà mo ń sọ pé ẹ ṣe nǹkan kan ẹ tún kóra yín sínú mi ẹ ń pọ̀ fún fúnjọba. ọlọ́pàá kò rí bẹ́ẹ̀ ojú ọ̀hún tẹ́yẹ fún ti wọn ní fapá kankan iṣẹ́ tèmi sí ogun ò lè pààyàn kankan ẹ kò lè pààyàn. ok ọ̀rọ̀ yín ti yé mi wọ́n ti sọ fún mi tẹ́lẹ̀ náà pé jẹ́wọ́ wọ́n sọ pé lágídí gan-an ṣùgbọ́n mo mú dáyé lójú báyìí pé àtẹ̀yìn àtọmọ yín tẹjọ pààyàn ẹ̀wọ̀n lẹ máa kú sí. ẹ̀wọ̀n. bó ṣe máa jẹ nìyẹn. ọlọ́pàá ẹ̀ mọ nǹkan sẹ́yìn ní ọ̀rọ̀ dé máa jẹ́wọ́. ìbẹ̀ta. mo máa rí i. orí máa rajà ọ̀ràn fún ni àṣẹ. àkóbá ni o nítorí kò yé mi mọ́ báyìí o ìgbà tí mo dé police station kò sí ohun tí mi ò sọ pé mo fẹ́ fáwọn ọlọ́pàá gbogbo iye tẹ bá fẹ́ gbà mo fẹ́ fún yín ni wọ́n takú o èmi ò mọ ohun tó ṣẹlẹ̀ o wọ́n takú o wọ́n ní ọmọ òní fọmọ yìí sílẹ̀ o wọ́n láwọn òní ọ̀hún láwọn òní fi ọ̀hún èmi ò mọ tó fẹ́ fọmọ lọ́mọ ṣe kọ́yàn dọmọ yìí fún mi màá fún wọn lówó màá gba bẹ́ẹ̀ni gbogbo ẹ̀ ni mo sọ fún wọn. a jẹ́ pé ìgbìyànjú tiẹ̀ ò tí ì tónú tó gbìyànjú sí tọrọ mọ yìí èmi lèmi ṣàṣì o àásọ àti èpè ni mo papọ̀ má gàdàǹgodo mo bá ti pa pé kó lọ rí dáràn ah, lọ dáràn báyìí ní ìsìn. ẹ ó ti wá dáràn báyìí hmm. àbí ó yá ẹ máa gàdàǹgodo yẹn ẹ ṣí kí wọ́n filẹ̀ kán fà lé mi lọ́wọ́ kí máa mú kọfà káfi ṣe nǹkan tá a fẹ́ ṣe ní kíákíá. kí n ṣe kí n. Ah, ẹbí mi ò gbọ́dọ̀ bọ́. Ah, gbowó ọjọ́ tètè tó ọ̀bà fẹ́kẹ́ mi rè ọbọ̀ kọ́ lọ rè gba ọmọdé ilẹ̀ tọ́lá gàdàǹgodo lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo ti ṣe tán mo ti jù ó. kí ló wàhálà bá ti rí mọdé yìí ẹ̀mí ń lọ sí ni o. wàhálà tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ó tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wàhálà wà fún mi. ẹ tẹ̀lé mi. ìgbà àti bẹ̀rẹ̀ ni o ṣùgbọ́n mi tẹ́yìn máa ń sọ̀rọ̀ ọjà sí ọkùnrin ọjà sí. ọ̀rọ̀ ti bẹ́yìn yọ ó dàbí mo ti ń bọ̀ sọ̀rọ̀ yìí omi ti kún ó ti kún bẹja lójú omi sì ti tẹ̀yìn ògbín lẹ́nu torí bó ti ń wò lórí ìdúró yìí ó ti fẹ́ ra kù. Ah, ayọ̀ abara tí ń tì nù kí làwọn wí kí lọ sọ èwo la yọ abala títí kí la yọ kí la abala títí ẹ ẹ ẹ jẹ́ mọ́ fi mí ṣe ẹ̀sìn ẹ mọ́ fi mí ṣe ẹ̀sìn o ibi èmi ń lọ gan ni ó ti lóyún yìí èmi kọ́ ọmọ kọ́kọ́ mọ́ o ìyàwó mi lọ́kọ́kọ́ mọ̀ ló pè mí sákìyèsí èmi wá dàbí ọgbọ́n fún un mo ní kí n bí èmi wá sọ fún ìyàwó mi pé mo ti bí léèrè o ó sì ní wọ̀dọ̀ lóyún ah, ó wulẹ̀ ṣe ya ìyàwó mi ti gbọ́ mo ti bá sọ̀rọ̀ mo ní tí mo rí ni wípé irúnmọlẹ̀ lọ́kọ yín bọ̀ pẹ́ẹ́jọ ṣe lọ́kọ lọ́ọ̀yà ara yín kalẹ̀ ibi tèmi wá ń lọ gan-an nìyí o sọmọ bọ́dọ̀ mi ni mo ti ń kọ́sẹ̀ ṣègùn ọ̀dọ̀ tèmi náà lòun náà ti ń kọ́sẹ̀ ṣègùn àwọn awo tó kù àwọn oníṣègùn tó kù sí gbọ́dọ̀ mọ́ bẹ́ẹ̀mi kan bá rí irú rẹ̀ bí kan mú wọn bá ṣe wọ́n fàyàyà ṣùgbọ́n ní ìsìn dákun èmi fàlẹ́ ọ lọ́wọ́ àkíní ẹ mọ̀mọ̀ fẹ́ gbà ọ lẹ́nu kú mọ̀ ni sósì dáa kọ́jọ́jọ́ kúnlẹ̀ rẹ̀ ohun ohun ọmọ lágbọ̀ ànígbóhùn àbí kókó wá ṣẹlẹ̀ pé omi ń dànù agbèsè tó fọ́ mo mọ̀ ìyàwó mi inú rẹ̀ amọ̀ ooru báyìí ni òkun ni inú rẹ̀ amọ̀ ooru ní gbogbo ìṣẹ̀ṣẹ̀ tó tẹ̀mí ń ṣe báwọn ọmọ wọn lè bá ti pàṣẹ sí tán òun náà sì tún mọ́ ọ ṣàṣẹ sí bí bẹ́ẹ̀ kọ́ mọ́lẹ́gbọ́ sá mọ́ fàlẹ́ ọ lọ́wọ́ ẹ̀yin méjèèjì wa múra yín dìlú Ìbàdàn ibẹ̀ ní kẹ́ ẹ mọ́ gbé sẹ́ẹ̀rí gbogbo ń tẹ́ẹ̀fì bẹ́ẹ̀ ti gbalé ni bẹ́ẹ̀ ti mọ̀ jẹ bẹ́ẹ̀ ti mọ̀ mọ̀ èmi ṣètò ilé o ẹ̀yìn dákun dákun bá mu ara tó bá wẹ̀ fùfù lẹ̀lẹ̀ ní ìfẹ́wé ibi ọba wò lówó ẹni ríran ní lọ ọlá ẹ̀yin lọ̀gá wa ẹ bá ti níbẹ̀ náà ni nítorí ẹ̀kọ́ wa náà là á máa ṣe lọ́hùn jíjẹ mímu ẹ̀ máa lọ gbogbo ohun tí bá sì ń ṣẹlẹ̀ bọ́ bá bímọ náà tàn ń jẹ ń jẹ owó kọ bá sọ ohun tí ó fà. fílẹ̀ fílẹ̀ fílẹ̀. mo bí mo náà ṣe báyìí tá a bá dé báyìí mo ṣe báyìí tá a bá dé báyìí ó ti ní a máa lọ kọ́ gbàgbọ́ àkọ́bí láyọ̀ rẹ̀ bá ilé alápásápà lákọ̀ lọ torí wọn bá lápásápà bá olúbàdàn àbàdàn lè má fara rọ káwa náà lè rí gbàdúrà lọ bọ́ báyìí ti bí wà ọmọ ọmọ ńlọdáràn yìí wọ́n sì ní bàbá rẹ̀ wọ́n mú pé àwọn àti bàbá rẹ̀ ní ọlọ́sẹ̀ wọn ọmọ ńgbà tí ìyá rẹ̀ bí tán báyìí ni ìyá rẹ̀ kú mo wá sọ fún yín ńgbà náà mo sì mọ̀mọ́ mo sọ ní Fúnṣọ́ Fúnṣọ́ tèmi àfúnṣọ́ ni mo sọ torí pé fún mi sọ ni lẹ́nu tó mẹ́ta ni kò sí wàhálà tọmọ yẹn ọ̀dá sí mi lọ́rùn tán ọ̀sà rẹ̀ mo wo ẹ wo ó tẹ̀ ti tó gẹ́ báyìí. parí dárí dárí dárí dárí dárí dárí dá o. ẹ ẹ ẹ bàbá sẹ́rí ẹ máa ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa lọ báyìí. wo bá mi o wàhálà ti ṣẹlẹ̀ o mo ti fọwọ́ ara mi ṣera mi ọ̀tá fàsókè yìí ló borí bọ́ba yìí ò rí àṣetọ̀run wò ọ̀kan ṣoṣo mo bí o ọ̀kan ṣoṣo tí mo bí àṣọ̀hún mo lò fún ọ tí mo fi ṣèrà padà fún ọ ah mo dára mo mo dára o. ó tẹ̀ ti da ẹ̀yin lẹ lọ́mọ ayé mi ti nítumọ̀ ẹ ṣáà jẹ́ ká lọ sí police station báyìí. lọ́bọ̀. ká lọ gba ọmọ yẹn sílẹ̀ ká lè ṣe nǹkan tá a máa ṣe ní kíákíá ìyẹn ló kù o mi ò gbọ́dọ̀ kú o. ẹ dákun ẹyin ẹyin ẹwo ẹwo ẹwo ìyá yìí ẹ̀gbọ́n ti ń sọ àwa sògùn sògùn ká mọ ọmọ orógùn tá a mọ̀ ṣe fáwọn èèyàn ẹ̀yin sì tún fẹ́ kọ́ ọmọ òkú báyìí. àṣé bíyàn bá níkà méjì yóò sì mú kan báyìí yóò fi ṣe ra rẹ àṣé kò sí gbogbo ohun téèyàn ń ṣe láyé ẹ tí ò lẹ́sàn-án àjọ ni o ẹni ń ṣe rere àtẹni ń ṣèkà àṣẹ ń dájọ ni èmi ti wá kéré tèmi báyìí ní ìsìnmọ̀ dáràn. ó tẹ̀ ti dá kò sí wàhálà ẹ jẹ́ ẹ wọ ṣé èmi lè máa lọ báyìí èmi ti jẹ́wọ́ gbogbo ẹ̀mí. ẹ jẹ́ ń bá wọn rún mọ̀lẹ́ sọ. ẹ bẹ wọlé wọn lè wọ́n para wọn ni o ẹ bẹ wọlé wọn. mi ò gbọdọ̀ kú báyìí o ẹbí tèmi ò gbọdọ̀ kọ ẹ nìṣó bẹ́ẹ̀ o ẹ wọn lẹ̀ ẹ ṣe rere ẹ ṣe rere ẹ ṣe rere ire ló pé o. torí kà kì í gbèyàn ire ni ẹ ṣe torí péré mà ló ń gbé ni ẹni bá ṣe bí àjẹká bá mọ̀ ó pẹ́ ó yá á dára ẹ̀ lẹ́bí. rere ẹ rere ṣe rere ire ló pé o ẹ ṣe rere ẹ ṣe rere ẹ ṣe o. òkété gbàgbé ìbọn sí òye ó wá dórí igba ó ka ọ́ méjèèjì sórí torí la kan ó láṣẹ ní ẹ máa torí ọ̀la ni torí pé kì í máa yí gbé. ẹ ṣe rere ẹ ṣe rere ẹ rere ire ló pé o. ìdá ń bà kọjá ó yọ ṣẹ̀ṣẹ̀ láì mọ̀ péra ẹ̀ ló ń ṣe ó ń ṣera ẹ̀ kò yé ni ó díjú pínpín ó sọ kó sọ́ọ̀gà.